الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله ففعلنا نحو الركوع محدث وكل قرآن قديم فابحثوا ووكل الله من الكرام اثنين حافظين للأنام فيكتبان كل أفعال الورى كما أتى في النص من غير امتراء لأنه يفهم سورة السلاة يسمع تنكوى إن وانكونا الإيمان لدى أهل السنة والجماعة إلي تاكني اعتقاد بالقلب وقول باللسان وعمل بالجوارح يزيد في الطاعة وينقص بالمعصية أسنة ما لدى أهل السنة تماسوا فيه هل أنت مؤمن يلي دانكوي أنا مؤمن أبيك يسوك أنا مؤمن إن شاء الله so, أنا مؤمن بالجزم معناه مؤمن بأركان الإيمان مؤمن بأركان الإيمان وأركان الإيمان ستة وهي الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والإيمان بالقدر خيره وشره أما سيبعد في أنا مؤمن إن شاء الله فإن شاء الله نبي ونسك ولو ونسك ولو شعب الإيمان ترقى النبي صلى الإيمان بضع وسبعون شعبة وفي رواية أبي أو بضع وستون شعبة فعني وكل قرآن قديم نلقى القرآن أرى الله كيسي أرتي أجوري tí nǹkan bá jẹ́ ìròyìn ọlọ́run lọ́dọ̀ àwọn almanatiqa wọ́n máa ń pè ní qadim ohun tó bá jẹ́ tèèyàn ẹlọgọmọ ẹlọgọmọ kí arò gbé ètò bá jẹ́ ntọ́lọ̀ ń dá wọ́n máa ń pè ní muhdath nítorí bá jẹ́ ròyìn Allah wọ́n máa ń pè ní qadim ètò bá jẹ́ ìròyìn ẹ̀dá tó ń da wọ́n máa ń pè ní muhdath wọ́n ní gbogbo alukur'an ìròyìn Allah ní kìí sọ̀rọ̀ yẹn fabahathu ẹ̀yin náà wádìí rẹ̀ dáadáa ǹjẹ́ kankan bẹ́ẹ̀ ní alukur'an ní ta lè pè lọ́rọ̀ yẹn. نعم. kò قل هو الله أحد يونيتي الله مبه يونيتي تي قل هو الله أحد سكنا متي الله قل يا أرى تاني تاني وانقلاسي muhammed sallallahu alayhi wa sallam kí ló dé tó fi jẹ́ kí bọ́lá ṣe sọ̀kalẹ̀ lànàbì wẹ̀ ní ìsìtàn bá rán ìlọ lọ pé ẹnìkan lọ sọ fẹ́nìkan sọ fún ibrahim pé kó sọ fún ibrahim pé kó wá gbọ́dọ̀ tẹ bá dọ́dọ̀ Ibrahim aha wọ́n ní kí n sọ fún yín pé kẹ́ wá tí wọ́n jí sẹńdá àbí wọ́n jẹ dá hmm? ẹ sọ tí wọ́n jẹ àbí wọ́n jẹ dá. Aha Abdulkadir bọ́ọ̀ wọ́n ti jẹ tí ọ̀dà. kí wọn ní tán wọn sọ fún mi kí n sọ fún ọ pé ọkàn tó fà mí fàágùn sí. Mm-hmm. ọ̀jẹ̀dà ọ̀jẹ̀dà sọ fún Ibrahim pé kọ́ wá. <laughs> ẹni báyìí sọ pé sọ fún Ibrahim kó wa. sọ fún Ibrahim kó wa. sẹ́ẹ̀sì máa ń jẹ́ alukurani ẹ̀sìn máa pé ọ̀rọ̀ ẹnìkan kan sínú alukurani àfi ṣe Allah ìwọ ní ìgbà máa sọ fún Ibrahim kó wa ó ní wọ́n ní kó wa wọ́n ń pè ọ́. alẹ́kọ̀ọ́ ni kéésì ṣe ń tán sọ fún ọ̀nà sọ fún Ibrahim pé wa. wọ́n sọ pé sọ fún Ibrahim pé wa. wọ́n ní kọ́ wa wọ́n ní kọ́ wa eléyìí ọ̀rọ̀ tiẹ̀ lọ sọ. sọ fún Ibrahim pé kọ́ wá. Mhm. ara <laughs> sọ fún Ibrahim pé kọ́ wá tẹ̀sí yí ọ̀rọ̀ ẹ̀ ń tọ́ra yín ń sẹ́ padà wọ́n sọ fún mi pé sọ fún Ibrahim pé kọ́ wá gẹ́gẹ́ bá ṣe sọ wọ́n sọ fún mi pé ọkọ̀ sọ fún Ibrahim pé kọ́ wá bẹ́ẹ̀ bálùkùrá ni ṣe rí ni ìyẹn nìkan náà bí jíṣẹ́ pẹ̀lú ìtumọ̀ níta sọ fún ìtọ́lọ̀ sọ fún gangan ní ma sọ fún wa. tọ́lọ̀ sọ pé walau taqawwala alayna ba'd al-aqawil la akhadna. منه باليمين ثم لقطعنا منه الوتين وما منكم من أحد عنه حاجزين أني كانوا يوني البالي ألاني أبجاك صنري رقبا تبا في الإقبارو كما أولاني طب القرآن كلام الله القرآن والحديث كلام الرسول القرآن هذا إن كان الجي إن يكون القرآن نبي أتورو أتتماري سلام الله أتورو أتتماري سلام الله حديثنا أورون أتيتما الحديث Ọrọ lọ́nà àti ìtumà ta ló lọ́rọ̀ ta ló ní ìtumà nínú hadith naam rárá ọlọ́run ló ní ọ̀rọ̀ anábì ló ní ìtumà àtọ̀dọ̀ ọlọ́run ni túmọ̀ ọ̀rọ̀ tó sọ ti wá mọ̀ ń lọ sọ lọ́rọ̀ torí ẹ̀ lọ́lọ́run sọ pé wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha tani túmọ̀ rẹ̀ fún wa wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha tani túmọ̀ rẹ̀ náà ọmọ yẹn wa ma yantiqu anil hawa látijọ́ yẹ ti mọ̀ kí ó. wa ma yantiqu anil hawa ẹ̀kọ́ ti síbi ẹ̀kọ́ ti síbi ẹ̀bọ́ síbi tẹ̀ ń rẹ́ ìyàwó lòdù àwọn ọmọ rondo rondo ẹ̀bọ́ síbi. ọmọ onísùn ti ń fẹ́ yín ti mi kàlàǹfọ́ọ̀rì yálà àwọn olódò ni màá sá tán máa ń kẹ́kọ̀ọ́ láyé tọ́ba wa yá yọ àlọ́ wọn mọ nǹkan kan. وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى تنتماري وما ينطق عن الهوى تنتماري kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu rẹ̀. إن هو إلا وحي يوحى وما ينطق عن الهوى النبي صلى الله عليه وسلم كي صر لك ترى في نوره إن هو إلا وحي يوحى أرور يجنك كان في بس تنتظر وبا في رانسس ọ̀rọ̀ rẹ̀ ọ̀jẹ́ nǹkan bí ìbá ṣe ohun tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí i. tọ́ sílẹ̀ ìbáyé wa ajẹ́ ike eléyìí ni hadith àtúwọ́n á ní hadith kan hadithun qudsi hadithun qudsi òun náà lafzun wa ma'na ọ̀rọ̀ ni àti túmọ̀ nbọ méjèèjì ti wá ọ̀dọ̀ allah hadith qudsi ọ̀rọ̀ allah ìtumọ̀ rẹ̀ ọ̀dọ̀ allah ló ti wá ọ̀dọ̀ àgẹ́ bí alukur'an bọ́lá ṣe ní ká nàbí owó náà ló wù ọ̀dọ̀ tó bá wa hadith qudsi min allah lafzan wa ma'na والقرآن كذلك من الله لفظا ومعنى وما الفرق بين القرآن والحديث القدسي kí ni yàtọ̀ láàrin alukur'an àti hadith al-qudsi nàmbà wán qira'atu al-qur'ani i'dada amma qira'atu al-hadith al-qudsi falaysat ibadatan li dhatiha ثانيا القرآن القرآن يقرأ في الصلاة أما الحديث القدسي فلا ثالثا نعم آه وتصوف أنا القرآن عبادة كم بانك يسيني أقبل هذا نعم نمبر 3 ألفي أها أقى قرآن بالتجويد بالتجويد أما الحديث القدسي فلا أقول آه، القرآن سلالة ṣùgbọ́n tó bá pé tíra yìí gbogbo tó wà nínú rẹ̀ hadith al ni àlègbè lẹ́lẹ̀ ìyàtọ̀ míì. القرآن هو لا تدع الله لا تدع ملائكة ملائكة جبريل وصدى النبي محمد صلى الله عليه وآله وسلم أما الحديث القدسي يسر هذا ملائكة جبريل نادي موافق أما الحديث القدسي اللهم أنت سندي لمن نعم يا تمين هل في القرآن سرقيا حديث القدسي هل في سرقيا أم بومبي وقد أدعى الله حديث القدسي سهل في سرقيا حديث النبوي عن في سرقيا بواني حديث القدسي إلين يوم نعم ذكر القرآن معجز القرآن معجز ntọ́ dánilágara ni ẹnìkan ò lè sọ̀rọ̀ ẹ̀. ama hadith al-qudsi falaysa ma'jizan falaysa ma'jizan. ìyàtọ̀ mi al-Qur'an manqulun bit-tawatur àwọn èèyàn tó pọ̀ lọ́gbọ́ al-Qur'an wa èèyàn tó pọ̀ bíi tiwọn náà tún gbà lọ́dọ̀ wọn ẹni tó tún pọ̀ bíi tiwọn náà tún gbà lọ́dọ̀ wọn ní ti anabi sallallahu alayhi wa sallam lọ́nà tí ó lè ṣeé ṣe ká sọ pé wọ́n parọ́ mọ́lọ̀ àmọ́ hadithi kò lè sí mutawatir wà ń bẹ ahad wà ń bẹ ètò èèyàn púpọ̀ gbà wà ń bẹ ń bẹ ó kéré àmì ìtàwọn èèyàn kọ̀ọ̀kan gbà wà ọlọ́pọ̀ jù ìyàtọ̀ míì téèyàn bá wọ́n ní téèyàn bá ha Qur'an yóò gbà ládàá mọ́tò bá hadithi kò sí ẹ̀sẹ̀ ni ó gbà sá. <laughs> ẹ gbà náà ọlẹ́ni tó bá Kùránì yóò sì pẹ́ gbogbo àwọn ará ilé bàbá rẹ̀ àti ilé ìyá rẹ̀ abẹ́ni tó bá sísè là ẹ gbà ìsọkúsọ Yorùbá lẹ́wọ̀ náà. ìbá ti sọ Al-Qur'an yuqra'u bit-tajwid. Mhm. naam alẹ́ fi Qur'an ṣe kíni dùá ẹ́ àdìsí kò lè sí tọ́ba jáde wà lọ́wọ́ à ń bẹ̀ nǹkan. wọ́n ti sọ náà ẹ wá sọ̀rọ̀ ìrọ̀ lásán ẹ sọ̀rọ̀ kíláàkì orí yín ẹnitọba alukur'an ọlọgbèsè alọjọ gbẹndé alukiyama àmì ẹnitọba hadi kọdísì tí yọ ṣẹlẹ̀ so yẹs lọba jọ gbẹndé alukiyama ọlọmọ bọ sọ pé tó ma alukur'an tí ọ ha àbí máa ń kàlà yìí máa kà bó ń sè ń kàlà yìí yọ mọ aka pẹ̀lú ohun ohun tó gbé sókè pẹ̀lú ohun tó dùn ibi tó bá lè kà dé bóun rẹ bá ṣe tó nígbádùn àti ọlá rẹ ó tó nínú àlùjánnà yàtọ̀ sẹ́ńtì kálukúránì láyé ibi tí máa kákàkúkà náà lè jẹba. ووكل الله من الكرام اثنين حافظين للأنام أنا لدى وفي عملك لقم لمجي وفي صوني كالكوا وقبوني كالكوا أني ملكة ملون بكوالوه ملائكة مجي láti ìgbà tẹ́ ti wà rondórondó ẹ ti máa gbọ́ tí wọ́n máa sọ pé àwọn ọ̀rẹ́ yẹn máa sọ pé màlẹ́kà kan bẹ̀rẹ̀ màlẹ́kà kan bẹ̀rẹ̀ fa hmm. màlẹ́kà kan wà lápò ọ̀tún kí ni kọ́ nǹkan dáadáa wa ṣèṣe àlápò sí nǹkan nǹkan nǹkan àìdá ọ̀dà tẹ́mú kan rọ̀kìí. عتيد رقيب عتيد كلا الله ما يلفظ من قول إلا لديه رقيب عتيد èèyàn ní sọgbọ́lọ̀ nǹkan àyàfi kọjá wípé màláìka méjì rọ̀kì bọ́nà àti wọ́n bẹ pẹ̀lú èèyàn bá jẹ́ dáadáa ni eléyìí ti ń kọ́ dáadáa tó àlápọ̀ ọ̀tún rẹ kọ́ tó bá ni eléyìí ti ń kọ́ àìdá rẹ tó àlápọ̀ òsì rẹ yọkọ́ ńbọ̀ láàlè sápamọ́ sí ìdíwọ́ láàlè sọ tí mọ̀lẹ́kọ̀ ní gbọ́ lónìí kọ́ ẹ sọ tába sọ ibò gàlà tába dòmà tába sọ tá a bá sọ ìdìbò tá a bá sọ òròbò èwo ni màlẹ́ ọ̀gbọ́ kò sí agbèdébẹ̀ e àfi kíkà lukọ́ máa sọ̀rọ̀ dáadáa lẹ́nu tani sọ àdéhìí kan fún atọ́ni ká máa sọ̀rọ̀ dáadáa lẹ́nu àfi ká gbẹnu lọ. Mhm. من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت حديث مي ولو تكيلو فوا kìlọ̀ هاواي من يضمن لي ما بين فكيه وما بين فخذيه ضمنت له بيتا في ربض الجنه ẹnikẹ́ni tó bá fi lè sọ ti ń bẹ láàrin àjà rẹ̀ méjèèjì àjà inú òkè àtàjà inú ìsàlẹ̀ àti ti ń bẹ láàrin itan rẹ̀ méjèèjì wọ́n fọwọ́ sọ̀yà alẹ́ kan fún lọ́gbà àlùjáná àdéhùn mi tó kìlọ̀ fún wa nípa ahọ́n wa alákòóbá nàám ìdá èmi gbọ́ tẹ́wárí téèyàn lè yanu olódo nìyẹn ìmáàmù olódo ẹ̀yanu ìdá. إذا غضب أحدكم فل حديث وانت لغة من كان حالفا فليحلف بالله أو ليصمت أني سهر يزكي صبر ẹ wá ẹ wá kíláàkì wá dúró àti sẹtìkà عليك هذا كف عليك هذا وإنا لمؤاخذون بما نتكلم به تقلك أمك هل يكب الناس في النار على وجوههم أو على مناخرهم إلا حصائد ألسنتهم سورة الليل وني آه آه o النبي صلى الله عليه وسلم ajo alori ọdá nǹkan kan mú ká máa dà àwọn èèyàn sínú iná gbójú wọn àbí gbowó kan àyà wọn lọ́jọ́ gbẹ̀ndà lùkìyàmù yàtọ̀ sí ti ẹnu wọn fà fún wọn bí yàtọ̀ sí táwọn wọn fà fún wọn bí. àtàrà kí ni wọ́n ti fabricate ọ̀ sára gold ni àbí silver. kí ni raw material tí wọ́n máa fi rọ̀ ọ̀rọ̀. wọ́n ní silva ni silva ni wọ́n fi rọ ọ̀rọ̀ ajá pé ká dákẹ́ ká mọ́ sọ̀rọ̀ ńkọ́ àtàrà gold ni wọ́n tọrọ òwe lárúbá sọ pé ìdẹ́kẹ́ ẹnìkẹlẹ́ mú mi fọ́bọ̀ fọ́sọ́kóòtù mi nà dà إذا كان الكلام من فضة فالسكوت من الذهب tó bá jẹ́ látara fàdákà ni wọ́n bá ti máa rọrọ. ajẹ́ pé ká dákẹ́ ká má sọ̀rọ̀ ńkọ́ àtàrà wúrà àwọn ti rọ̀ wọn. sálákùbá la hàn àbí sálákùbá gbọ́dọ̀ ló sálákùbá. tọ́lọ́ ni máa ni máa mú asọ̀sọ̀kúsọ ni máa mú asọ̀sọ̀kúsọ ṣé ká sọ̀rọ̀ lọ́rọ̀ ni àbí ká ṣiṣẹ́ ká sọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ àìmọye ọ̀rọ̀ tó sọ tó fi wọ jahannam tó máa sọ tó máa sọ èyàn lè ṣiṣẹ́ bíi bẹ́ẹ̀ sì lè sọ̀rọ̀ wọ́n sì sọ pé inú ẹ̀wọ̀n làhánwà sẹ́ẹ̀mẹ̀wọ̀n náà sẹ́ẹ̀mẹ̀wọ̀n tí ahánwà náà wọ́n wà ní ẹ̀wọ̀n ká ẹnu káàtòkè àti tìsàlẹ̀ òde àwọn yín náà ẹ̀wọ̀n míì ni ètè méjèèjì ẹ̀wọ̀n míì ni kí ẹ̀ làhánwà ṣe yọ̀ọ́ dà gbogbo géètì ni ẹ wo bó ṣe wà nù gbogbo ẹ yọ kẹ já gbèsè àbúrò ẹ dàrú a kí ló dé tó o já gbogbo géètì nítorí wọn ní nǹkan kan yẹ kọpẹ lẹ́wọ̀n bíi ahọ́n ẹni tí ni màsúrò ti sọ nǹkan kan yẹ kọpẹ lẹ́wọ̀n bíi ahọ́n torí ní àwọn náà lọ wà àmọ́ wọn máa jáde ní wọn máa sọsọkúsọ ní wọn máa wúwo kówì àsìkò tó ń sọsọkúsọ tó ń wúwo kówì olùkórí òpin má tọ́mọ àgbàgbà ọ̀gá ẹ̀ ń tọ́ ọ̀gá ẹ̀ ń tọ́ ọ̀gá ẹ̀ ń tọ́ ọ̀gá orí ti dàrú torí di ilé alákòóbá gidigidi la hàn alákòóbá gidigidi ni ahàn bọ́ọ̀lù àti ẹ̀sọ́ ahàn wa sàmẹ̀sẹ̀ dìkìrúlọ́ọ̀hì kẹsìrọ̀ yà ayọ̀hẹ́lẹ́dínà amẹnukúrúlọ́ọ̀hì dìkìrán kẹsìrọ̀ wọ́sẹ̀dìxúhù bùkúrẹ́tẹ̀n wà ọ̀sìlà kí ni tún file lè sọ ahàn wa nàá kàmá sọ̀rọ̀ sọ̀rọ̀. ká máa ronú ká tó sọ̀rọ̀ ronú ká tó nítorí gbogbo ẹni tí bá máa sọ̀rọ̀ kó tó ronú àbámọ̀ wọn ti pọ̀ jù láyé torí tó o bá ronú kó tó sọ̀rọ̀ ó rí i pé á ti kàn jù láyé torí ẹni tó rí rẹ pé wọn kàn sọ̀rọ̀ ronú.' ọmọ yiri rẹ ò sọ̀rọ̀ tó máa sọ ẹ̀ sówúlò àbí òwúlò sáǹfààní wà ṣé dáadáa rẹ̀ lọ́pọ̀ ju àìdá rẹ̀ lọ àbá àìdá rẹ̀ lọ́pọ̀ ju dada rẹ̀ lọ tí dada rẹ̀ bá pọ̀ jù káṣá àfi ká fẹ́ sọ àìdá rẹ̀ bá pọ̀ jù kọ́ dada àti àìdá rẹ̀ dọ́gba àgbọ̀dọ̀ sọ. fi لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف àwọn إصلاح بين náà. ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما أكرمكم الله ẹ gbọ́dọ̀ ṣọ́ ahọ́n rẹ̀ nítorí pé ahọ́n gangan gangan ni ó gbé ọ̀pọ̀lọpọ̀ wọn náà jù tó bá dijọ́ gbé ní alùpùpù ahọ́n alákòóbá ahọ́n abatẹnijẹ́ ahọ́n olùdágéètì Aha olùfira rẹ̀ wárọ́ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ afáhàn rẹ̀ yóò ṣe pé yẹn máa ń sọ̀rọ̀ tí wọn náà kan sọ̀rọ̀ torí pé ẹni tí bá ti torí pé wọ́n ń sọ̀rọ̀ kémi náà sọ̀rọ̀ àmì kéèyàn ọ̀gbọ́n ni tẹ máa ń sọ̀rọ̀ èmi ò ronú kí ni mo fẹ́ sọ sọ wúlò àbí òwúlò ó mo sọ ọlọ́run ní nǹkan sọ. fayaktubani kulla af'ali al-wara gbogbo títí àwọn èèyàn ń ṣe ni wọ́n máa kọ́ ọ. kama ata fi an-nass min ghayri imtira gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ẹ̀rí tọ́tọ̀dọ̀ ọlọ́run wa àbí látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam eléyìí tí ọ̀gbà iyèméjì ẹ̀rí tó dájú tí ọ̀gbà iyèméjì. ok ṣé méjì ti ń bẹ lọ́dọ̀ tèmi òun gangan náà ní bílọ́dọ̀ tiẹ̀ náà àbí kálukú pẹ̀lú tiẹ̀ kálukú pẹ̀lú tiẹ̀ Allah àjẹkẹ́ tí mọ̀lẹ́ka pọ̀ jù wá lọ ni àbá àlà pọ̀ jù wọn lọ nígbà tí a bá sọ pé èèyàn kan mọ̀lẹ́ka méjì èèyàn kan àjẹkẹ́ mọ̀lẹ́ka pọ̀ jù wá lọ àbí wọn pọ̀ jù wá lọ ẹ̀mẹ́rìí wa tó fi hàn pé mọ̀lẹ́ka pọ̀ jù wá lọ. وما يعلم جنود ربك إلا هو ẹnì kan ọmọ báwo làwọn ọmọ ogun olúwa ẹlẹ́yà rẹ ti ṣe pọ̀ tó àfọ̀nìkan ẹ̀rí mi ike bẹ́ẹ̀tìlà àti sí bẹ́ẹ̀tìlà àti kù bẹ́ẹ̀tù bẹ́ẹ̀tù màmú ṣe àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀tìlà àti kù. بيت المعمور، بيت العزة، ìrẹ́nu. <laughs> pọ̀wọ́rọ́ assignment nù ẹ mú kanu mẹ́tẹ̀ẹ̀ta ṣé ilé kan wà ní sẹ́mà tí wọ́n pè ní albaitul ma'mur tí àwọn màlẹ́kà máa ń wọ ọbẹ̀ lójoojúmọ́ màlẹ́kà mélòó seventy thousand gbogbo mọ̀lẹ́kà tó bá tó bẹ̀ kó tún ní wọ́n bẹ̀ má títí di jọ́ lọ́sẹ̀ kankọ́ seventy times seven forty nine forty nine thousand no four hundred and ninety thousand la ilaha illallah four ninety times four. lóṣù kan ètò bá sì wọbẹ òní wọbẹ mọ láéláé ẹrí mi ètò mi àpá àmọlẹka pọ na àgbọ́dọ̀ àlágbọ́n bí o àfàwọn tí ń sùn àtàwọn tí dakùn délẹ̀ tó ń sùn máa ṣe pọ́n nínú mọ́tíláṣí ọlọ́run ẹ̀rí tó tún fi hàn pé mọ̀lẹ́ka pọ̀ gbàtàgbà nàbì sallallahu alaihi wasallam lọ sí sámà anábì sọ pé sámà ń gbin ọ̀fẹ́ já wà haqqa laha an ta'aff an ta'aff ọ̀rọ̀ bá ti kọ́ tá hamza pa anábì ni bẹ́ẹ̀ ni ọtọ́ sí kó gbin gbòǹfẹ́ já torí pé kò síbi tá a lè kọ́ ọmọ ká mẹ́rin báyìí bọ̀ nínú sámà àfikọ́jọ́ pé mọ̀lẹ́ka lọ́wọ́ àbẹ̀ nowhere is empty àwọn mẹlẹka wà mẹ nínú kọjọ kọ arúgbó àbí kọ hàndó àbí kọ forí kalẹ̀ ẹjẹ kọ àwọn mẹlẹka pọ̀ àbí wọn pọ̀ wọn pọ̀ ṣé ìyẹn lè ṣe mítìn pẹ̀lú mẹlẹka ẹ dá o ẹnìkan sọ pé òun àti mẹlẹka nìkàyé làwọn ṣe mítìn májú tani ma sọ ọ̀rọ̀ eléyìí àwọn ta ni máa sọ bẹ́ẹ̀ náà àwọn ta ẹ gbà àwọn tọ̀rí kọ̀ àwọn tọ̀rí kọ̀ ló máa ń sọ bẹ́ẹ̀ yẹn wọ́n máa sọ̀sọ́ kú sọ wọ́n máa fẹnu wa rọ̀ tó ilé ìjọba àwọn. lẹ́yìn rẹ̀ afáfẹ́ wa sọ. So. نقوى albarzakh والقبور wa ashrati والحشر saah walhashr والنشور كننجا البرزخ مرج البحرين يلتقيان برزخ لا يبغيان Hmm, ẹ̀yin náà ti há sukulu ọlọ́sọ pé ibú odò méjì wọn a máa ń sàn wọn pàdé ara wọn wọn lọ ní gàgá bí wọn láàrin kìí jẹ́ kí wọ́n sàn wọnú ara wọn kí wọ́n ní barzakh a máa ń sọ pé alhayatu barzakhiyya alhayatu albarzakhiya kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìsẹ̀mí lẹ́yìn ikú ń bọ̀ wá ni wọ́n ti máa ṣe kò túmọ̀ sí ìsẹ̀mí lẹ́yìn ikú ìsẹ̀mí ìsẹ̀mí sàárè ìsẹ̀mí tí ń bẹ láàrin táyé àti tọ̀run ó ní ìsẹ̀mí sàárè torí rẹ̀ alhayatul barzakhiya. isami ti sàárè síbẹ̀ ọlọ́run bá sọ pé wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahya'un 'inda rabbihim yurzaqun ahya' hayatan barzakhiya bó tilẹ̀ jẹ́ kó akọ́kọ́ náà lùmọ́ni ahya hayatan haqiqiyya albarzakh isami sàárè. والقبور كن جمع القبور جمع جمع جمع قبر جمع والقبر وبيت التراب بيت الديدان بيت التراب وبيت الديدان ilé pẹ̀ صار على padà إلي أوان sí àtàwọn kòkòrò tí ẹ dẹbọ dì o ó ní sàárè wà ashratu sáà ashratu sáà alamatul kiyama àtàwọn àpẹẹrẹ gbẹ̀ǹde saari sáájú kí gbẹ̀ǹde alqiyamah ó tó dé wal hashri wan nushur kí ni hasiri kí ni nushur. am anashor igbende alhassan àkójọ àkójọ tọ́lọ́ kó àjọ ní hash anashor onígbende gbogbo ẹ̀ láfa fẹ́ sọ ń bì báyìí. وكل ما صح من الأخبار أو جاه في التنزيل والآثار wọ́n ní gbogbo àwọn adé tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam tó fẹsẹ̀ rinlẹ̀ àbí gbogbo àwọn ẹ̀rí tó wá nínú alukur'an àbí èyí tó wá nínú àwọn ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ min fitnatil barzakhi wal quburi tí ń sọ nípa fìtínà tí ń bẹ lẹ́yìn ikú nínú sàárè àtàwọn sàárè wàmà àti àmìndámìnà òmùrí àti gbogbo ń tó wá nípa tí ó ṣẹlẹ̀ sókù nínú sàárè rẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kankan bíi yóò jìyà bíi yóò gbádùn bíi wọ́n dájókò bíi wọ́n ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ bíi wọ́n lù ń kùmà bíi wọ́n gbàláyé inú sàárè rẹ̀ bíi wọ́n fi ayé rẹ̀ hàn nínú ná tẹ́lẹ̀ sọ́padà di àlùjẹ́nà ayé rẹ̀ tẹ́lẹ̀ nínú àlùjẹ́nà sọ́padà di ná gbogbo àwọn nǹkan wọ̀nyí bí bọ́lá ti máa pariwo ẹ tètè bá mi sọ fáwọn mọ̀lẹ́bí mi tí mo fi ilẹ̀ sáyé pé bó ti dáa fún mi ni ẹni tó bá dáa fún mi sàárè tó paàtì yóò ní káwọn mọ̀lẹ́kà yẹn bó ń sọ fún wọn lé tí wọ́n mú lẹ́kà wá fún yín rí òun sì máa tọrọ pé lónìí ní kọ́ má dọ̀la kí gbèǹda kìyàmù òde tòró ti rámì pé insha Allah àlùjánnà ló wọ́n wọ̀ ṣùgbọ́n dáràn tí ò ní wá àlùjánnà àwọn mọ̀lẹ́kà yẹn ó lù lóòlù oríire ọwọlẹ lọ wọ́n tún fà jáde lọ́wọ́ tún fẹ́ẹ̀lì ìdánwò ẹlẹ́kejì yóò tún gbọ́ òlù olórin yóò gbà lórí orí òtún wọlé lọ wọ́n tún fà jáde yóò kígbe tí gbogbo ẹ̀dọ́ ọ̀gbọ̀ àfihàn àfàlẹ̀jà nìkan ni ò ní gbọ́ sẹ́yìn lọ sìnkú sí gbogbo ilé tó bá kọ́ lọ ní ká máa gbọ́ ni omi ò ti sáko lù torí ẹ̀ lànà Nabi sallallahu alaihi wasallam sọ من عذاب القبر نحو nahwan mimma asma tí ìbá ti pẹ́ tún ní gbókù sí ma ìbá bẹ́ẹ̀ lọ́n kó dékẹ́yìn náà máa gbọ́ irú ìyà tí ń jẹ àwọn ẹni tó wà nù sáré irú bọ́lọ̀ ṣe ń fẹ́ mi náà gbọ́. tí ń jẹ àánú sáré ariwo ọba ti kún gbogbo etí wọn lòlú báyìí pé à èyí tí wọ́n tún sin lánàá ni òtún à ẹnìkan á ti sèkú lè máa. وأن أرواح الورى لم تعدم مع كونها مخلوقة فاستفهمي wọ́n ní ẹ̀mí wa lẹ́yìn ìgbà tá a bá kókò ní pòórá tó ń ti pé dídá lọ́lọ́run ọba dá a kó ojó yọ. torí ẹ̀ wọ́n sọ fẹ́ni tó lòun ọ̀pá ẹni tó lòun ọ̀rẹ́ yìn rẹ̀ sí ọ̀rẹ́ láì ara rẹ̀ ló lè pa ó lè pẹ̀mí rẹ̀ ara ló lè pa ò lè pẹ̀mí torí pé ẹ̀mí kò sẹ́ni tó lè pa àfọlọ́ntọ́dà torí ẹ̀ ara wọn iná ni ọ̀rọ̀ ẹ̀mí wa ẹ̀rọ bẹ lọ́dọ̀ Allah. فكل ما عن سيد الخلق ورد من امر هذا الباب حق لا يرد رب كنت بوا لا تدع النبي محمد صلى الله عليه وسلم تكن سيد الخلق اسواد جاوان دلقا ببتبع على داره من امر هذا الباب nípa ntọ́jẹ mọ́ àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ní í ṣe pẹ̀lú sàárè àti ntí ọ̀sẹ̀lẹ̀ ẹ̀nẹ̀ àti ntí lẹ́yìn sàárè tọ́mọ àná ìwà náà tọ́mọ àlùjáná fi wà àlùjáná haqqunla yurad òdodo ni téèyàn ò lè takò òdodo ni téèyàn ò lè takò eléyìí túmọ̀ sí pé òtítọ́ àbí ṣùgbọ́n àwọn kan tó jẹ mọ́ àmì gbẹ̀ǹdẹ̀ àlùkìyámà àtàwọn nǹkan tó ṣẹlẹ̀ sókù nínú sàárè àti lẹ́yìn ikú rẹ̀ kó tó wọ sàárè àti lẹ́yìn ìgbà tó ti dénú sàárè ìdíjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyámà òdodo ní gbogbo àwọn nǹkan wọn yóò sì ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí tó múnádóko ti ṣe mú wa ẹ̀rí mú kankan wá àbùkátà láti máa jan patẹnu kpórí bẹ́ẹ̀ òrí bẹ́ẹ̀ bí wọ́n bá gbà bọ́ọ̀ bá gbà ọ̀ padà mà ṣebí kò kú náà yìí. tọba mà ntọ́kàn tó ṣẹlẹ̀ ní pé wọn ò tún lè wá sọ fáwọn alágídí bíi tiẹ̀ nígbà tí wọn náà bá lọ pé ẹ gbogbo ń dáhùn díyàn lórí rẹ òdodo ni o kẹ ẹ sọra yín o tèmi ti bá mi o ẹnìkan ní ṣe bẹ́ẹ̀ tó ń torí de eléyìí báyìí ibi ìlàdù oṣù lónìí àti màtẹ́yìn ìṣẹ̀mí inú sàárè ó sí sẹ̀mí ká wọ sàárè láti ti mọ̀ yín pé sàárè ìdarí yẹn. ó lè jẹ́ àbàtà àlùjànnà fẹ́ni tó wà ń bẹ̀ ó sì lè jẹ́ kòtò kan nínú àwọn kòtò ná fẹ́ni tó wà ń bẹ̀ kó lọ́mọ sì sáré ìtura bẹ́ẹ̀ á sì tún wá mọ̀ àwọn àpẹẹrẹ wà ti súnmọ́ inú rẹ̀ ni dídé àtàwọn àmì míì bẹ́ẹ̀ náà ni. àìsúnmọ́ ìpín wọn kó wa jọ níjọ́ kíámà lẹ́yìn tó lọ́n bá gbé wa dìde tán yóò kó wa jọ náà gbẹ̀ndé yá ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà kíámà ẹnìkan wá bí anábì ní gba òní kíámà ń anábì ha kí ló tó ń béèrè ń á ní ah mo ní sọ láti tó àmọ́ mo fẹ́ràn ọlọ́run mo fẹ́ràn ànábì níjẹ́ mi pèsè kalẹ̀ díjọ́ gbẹ̀lẹ̀ ànábì wa ni almaru ma'a man ahabba almaru ma'a man ahabba èèyàn máa bẹ pẹ̀lú ẹni tó bá nífẹ̀ẹ́ ni ẹni tó nífẹ̀ẹ́ sí Allah àbọ̀ nífẹ̀ẹ́ sí ànábì sallallahu alaihi wasallam yọ bàrà rẹ̀ pẹ̀lú ànábì ẹni tó pé ṣètánì tó nífẹ̀ẹ́ sí ọ ẹni tó yẹ pé ìbílẹ̀ sọ̀rọ̀ tí mò ní bá ṣe yóò bá ara rẹ̀ pẹ̀lú ìbílẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàm eléyìí tó bá wọn eléyìí túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá fẹ́ sori rẹ̀ bá ń bá ń ṣe ń gbọ́ ká máa gbìyànjú láti máa dé ká sì máa rí pàǹtọ́ kó má bàa dìdàkudà mọ́ wa lọ́wọ́ ká máa lò kí ìmánìwá kó lè bàa dúró dáadáa ẹnikẹ́ni fi òní kéèfì àti sórí rẹ̀ dọ́là nítorí pé ọlọ́run bá lọ́mọ ẹni tó dọ́là lè jẹ́ bó ti ṣe jẹ́ subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí bá ní bèrè kùsùn. عليكم kọ́tọ́ fáìní àrìbánu lábẹ́ òfin ọlọ lẹ́yìn náà hire purchase ṣẹ̀ríà ọ̀faramọ̀ wàá tà fún un kì í ṣe hire purchase wàá tà fún un pé kọ́ máa sanwó díẹ̀díẹ̀ àmọ́ háyà rẹ̀ fún pé tó bá sanwó háyà débì ká yóò di tiẹ̀ ọ̀ọ́ta fún sàǹsàn ilé ìjọba oṣù yẹn a gbọ́dọ̀ san fáìn a sì gbọ́dọ̀ sọ pé tó bá ti kùnà láti sanwó yẹn oṣù kan lọ àwọn oṣù ìdábàá yóò tún haramu ni gbogbo eléyà ó ti rìbá naam. aleykum salaam. ti la ọ náà máa ń fà fún genocide sọ́kàn ti pé máa mọ̀ pé léyìí aa ní ilé ẹ̀sìn. ṣé yàtọ̀ sí aa náà aa plus aa if tí ọkùnrin bá jẹ́ aa tóbìnrin náà jẹ́ aa cross wọn wọ́n sùn ọ̀dà asas wọ́n máa ń ṣe àbí wọ́n ṣe ca àbí csas tó lẹ́yìn àbùkátà rẹ̀ tẹ́lá ẹ̀yin náà ti sọ wípé tó bá ti ní ẹsìnbí tó ní ẹsìnbí dénjà ni àbí òye wa gbogbo àwọn àwọn òpè possibility kìnnì kan integrated kìnnì kan wọn dákọ ẹkọ kálukọ bára rẹ dá sọ nígbà tó ti mọ ikú léwu dákòókò afún kálukọ máa lọ nígbà tó bá ní ọmọ tẹ́bi possibility risk ò tó bá risk nǹkan so irú rẹ̀ pọ̀ ọjọ́ bó ṣe jẹ́ lẹ́yìn náà àwọn obìnrin pọ̀ láyé wa alhamdulillah so ìwà nìsín ẹ̀sìn ọ ta ló yẹ kó máa wá ee obìnrin náà yẹ ẹ̀sìn ta ló yẹ kó náà máa wá so kò ní ìdíkà máa rí sí ọjọ́ iwájú wa àti tàwọn máa wá tẹ́wọ̀n délẹ̀ tán tọ́wọ́ adẹnulẹ̀ bíi gòtàdá tọ́wọ́ pé tí wọ́n bá ti máa ní tí wọ́n bá ti máa kí ni lẹ́yìn yẹ́pẹ̀ fún bàbá ṣẹ̀yìn. eléyìí jẹ́ bó ṣe jẹ́ lẹ́yìn náà tóbìnrin bá ti mú yàn wọ́n ṣe bá sòdodo tọkùnrin bá ti móbìnrin náà wọ́n ṣe bá sòdodo pé ẹlọ́pàá bá láyé dàgbà ó là á bàbá ńlá wa wò kò burú ní bàbá ńlá ni nígbà bá bó ṣe wá ẹnìkan náà ní gbọ́dọ̀ wá mọ́tíláṣí wọn mọ̀ wọ́ ọ̀ràn ni àgbọ̀ so ọkọ òun ò rí gbádùn lọ́dọ̀ rẹ̀ náà ọma náà ọmọ wa sáré àwọn wa ìgbà tó yá wọn ni kàn lọ wo genotype ọmọ gbà tí gbogbo gbà gbogbo gbà wọn bá rí di as lọkọ, as níyàwó eléyìí ni wọ́n rán ọmọ kékeré tó wá bí òun náà bá pàtó tún genotypelize òun náà òun tún di ss ọmọ àtàrin nìkan lọ́lọ́ọ̀ ní bọ́ òun jẹ́ as àkọ́kọ́ ọkọ tí ì mọ̀ pé méjì nínú àwọn ọmọ ní ẹsẹ̀ ó ti fúnlẹ̀ mọ́ yàwó bàtí táwọn tó bá mọ̀ pé méjì nínú wa ní kọ́ mọ́ ni yọ kọjá àbíkí àpò obìnrin yẹn ní tó nù torí rẹ̀ wa ọkọ wa sọ fún pé òun ò lè so yọdà bíbà tó wọn padà sílé bàbá rẹ̀ wọn kọ lẹ sílẹ̀ yìí lọdà nígbà tó ti jẹ́ pé ó ti rọrùn fóbìnrin yẹn kọmọ òfẹ ilé yìí láti pìlẹ̀ kọmọ wa éè ká títí tọ́lọ̀ wọn fi ṣe kóńgẹ rẹ̀ bẹ́ẹ̀ náà lọkùnrin tó ná ọmọ wa éè ká tó yẹ pé at work àwọn ọmọ wọn lè máa jẹ as eléyìí ń sàn ss lọ eléyìí jẹ́ bó ti jẹ́ torí rẹ̀ ká sọ àti yan ẹ̀ńtẹ́ afẹ́fẹ́ ká má jẹ́ kí obìnrin ó mú wa bí ẹni tí ìgbẹ́ ń gbà kọkùnrin ọmọ mú wa bí ẹni títọ́ ń gbà láti lọ rọ́ọ̀lù nǹkan tó jẹ́ pé at the end of the day àwọn náà láti máa sá sókè sódò ẹnìkan òun náà lọ́kọ so obìnrin nígbà tí òun lọ wo genotype òun bí ìgbà tí aa wọ́n pè ó ní bí ìgbà tí aa wọ́n pè sẹ́mu fún ìgbà tó ti di kó súnmọ́ pẹ́fẹ́ àyàn ó yẹ kó tún lọ wò ọkùnrin òun lọ wò ó rí i pé ẹ̀sìn ìgbà tí ìyàwó sọ pé èèlò inú ọkọ dùn ìpè inṣàlá at what as làwọn ọmọ máa jẹ àfa àti as ló náà ọmọ àkọ́kọ́ tí ó bí báyìí ss lọ jẹ fún wa ni kò tíì pẹ́ ọkọ bẹ̀rẹ̀ sí ní náwó ní ṣíṣe náwó kọ̀ wá pamọ́ sáwọn fámìlì rẹ̀ fámìlì sí mẹ́tírẹ̀dì ọ̀nà tó kó lè àwọn ò lè gbà kẹlẹ kejì ọsẹ lọ alákọọkọ yìí náà obìnrin yẹn wá ní bó ṣe lé òun tó ń dẹni tí ọlọkọ má láàárọ̀ kùtùkùtù ọjọ́ orí òun òṣèlú eléyìí lọ da àbí kẹ ẹ ti kọ́kọ́ ronú láti lè ẹ bá ti rí i pé máàkì yẹn kò dàbí ìgbà tó máàkì ara wọn tó ẹ bẹ tẹ àfihàn yẹn kọ́dà tó máa lọ́ọ̀lẹ̀ lọ́jọ́ ìgbéyàwó ẹ kàn sọ pé tẹ ẹ má bínú ẹ̀yìn èèyàn ẹ má wulẹ̀ wá mọ́ àbí òye ìwà kíkà supply lámọ̀lá tá a ti rò ní kálukọ́ gbà àmọ́ gbéyàwó yẹn kọ́ kò ní wáyé kí kálukọ́ sinmi ẹgbẹ́ bó ti jẹ́. Alaikum. gbọ́ o tó bá sọ ẹlòmíràn sọ mi gbọ́. ọfẹ nu gba yìí ok títà máa ń ṣe nǹkan afẹ gba nǹkan ẹ tó bá kó náà jókòó mbẹ ó sì fẹ́ gba yìí dáadáa nítorí tó bá dúró pẹ́ òye máa kọ kò sí ní mi. Assalamualaikum. Kí ọmọ kí ọmọ kò yẹn àwọn anìkí la aburú tó àánú kó máa ṣe kárí mi aburú ńlá ni ànábì lọ́gbọ̀n lẹ́rù lórí iwájú Masihi Dajjal ẹni bá ti ṣe kárí mi iṣẹ́ rẹ̀ ọmọ bàjẹ́ ni yọkàn jẹ́ pé kàn bá sùkò jẹ́ ni onílàdà kankan tí ó wà lọ́dọ̀ Allah. ẹni tí wọn máa ṣe kárí mi tí wọn rò sí pé ń ṣe kárí mi Ọlọ́run ni kì í sọwọ́ àwọn èèyàn ní wa náà. sẹ́yìn bá ṣe àdúrà mí ìsì yàtọ̀ sí ìdánikáṣe. rárá o ilé ìdánikáṣe káfí rárá onìkan láti láfi rárá tábà sí àwọn míì tí ì ṣe ara ètò ẹnìkan fi rárá àní fi rárá. tààlẹ́ ni tó ṣàdúrà kótó sùlánà. abẹ́rẹ́ nǹkan la hawla wala quwwata illa billah. aya aya nìkan ló ṣàdúrà ọmọ òun ni tí ò lókọ náà tanu. Abdulkadir sátún ní bàbá wa yá ẹnìkan á sọ pé òun fi church light òun fi lórí bẹ́ẹ̀dì church light títí wà lẹ́lẹ̀ orí lẹ́lẹ̀ church títí gòkè ẹlẹ́kọ̀ọ́ máa gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ ìgbà tó ọ̀bẹ lọ kó tó di pósù àlejò ni wọ́n fi ọ́ wọ́n á sọ pé màá fẹ́ lálẹ́ yìí ọ́ wọn á sọ pé ẹyin kí la lè máa ṣe kí la lè máa ṣe kí la lè máa ṣe ṣé àdúrà tí ànábì sọ̀rọ̀ láàrin sọ́là ní kò sí wọ́n ń ṣe wọ́n ń ṣe ìrọ̀ lásán tálọ́ lè rán alẹ́ tí àdúrà tá a máa ṣe ká tó sùn abdulsalam ìwọ gbèrè sàdúrà abẹ́rẹ́ rí nǹkan mọ́ sẹ́mi bá kẹ̀tì jẹun dọ́kọ̀ lọ wó lu bẹ́ẹ̀ dì í ẹ̀kọ́ wa ní ọgbọ́n kí ni màlẹ́kọ̀ ọkọ̀ gbàtó ń dún ọ̀hán allahumma bísímìkà amóòtù wà áhìá bísímìkà allahumma amóòtù wà áhìá wà ilẹ̀ ikẹ́l ọba bẹ sùn wà ilẹ̀ ikẹ́l masir tó bá jí wà ilẹ̀ ikẹ́l nushur. اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي وفي حياتي وفي وفي أهلي ومالي اللهم آمن روعاتي واستر عوراتي واحفظني ومن خلفي وعن يميني ومن فوقي أن أغتال من تحتي غير آية الكرسي ثم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون تبعتي ولا تبعت خير تبعت وتبعت آية الكرسي قل هو الله متى قل أعوذ برب الفلق متى kòlà àwọn rọ́bì nọ́ọ̀sì mẹ́ta tó wá tú ọ̀rọ̀ àti pa gbogbo ara rẹ̀ gẹ̀rẹ̀ látòrí mọ́jú gbogbo kíkọ́ ọ̀rọ̀ àlè tó ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ó sì fẹ́ lẹ́mẹ̀ta so inshallah fa anta fi amanillahi wahdik ó ti ń bẹ nínú sọ allah ìbò dábọ́ lórí bẹ́ẹ̀dì kò ní ṣẹlẹ̀ mo kẹ́ ń gẹ̀ẹ́tì tẹlifíà dábọ́ tó sẹ̀wọ̀n kókò ní ṣẹlẹ̀ àwọn àlàlà irú pé mo tún ṣubú lórí bẹ́ẹ̀dì ó ara mi wọ́ mi abẹ́ bẹ́ẹ̀dì lọ bá abẹ́ sẹ̀wọ̀n kókò ní ṣẹlẹ̀ Ibrahim sọ gbogbo orú àwọn kan wọn yẹ nígbà tí yẹn bá ti ṣe àkàm èèyàn bọ́ lọ́wọ́ gbogbo mùsíbà èèyàn bọ́ lọ́wọ́ gbogbo àdánwò fẹlẹ́mi ò tún béèrè. lẹ́yìn náà kí ni ìdájọ́ pátá lu àlàkà sùn gan-an. ṣé súnà ni àbí èsè súnà ọ̀dà abẹ́sàlù àlákọ́ tó sùn àmọ́ gbẹ̀ngbẹ̀ngbì wà tọ́ra àwọ̀ ìta bà dáadáa tọ́lá aláwòlò ẹ̀rí nǹkan mẹ́wọ́ èmi máa tá bà dáadáa tí mo bá lọ yàgbẹ́ kọ́nàwókè ọlọ́run rí ọ ọlọ́run rí ọ ọlọ́run rí ọ ẹ̀rí kọ́ ọmọ mi ò lè náwó torí wọ́n bẹ̀rù ọlọ́run <laughs> ọ̀dà ó bá tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tẹ̀ wá sálù alákẹ́ tó sùn tó ń tẹ̀lé àbúrò jù náà ọ̀kẹ́ látò nílò mi àmà sálù alákẹ́ tó sùn kí tọ́sílàṣẹ ọmọ bàá máa dọ́jú ẹ máa sálù aláàbẹ̀ mi sálù àlá ọjọ́ ìbò ṣe jẹ́ náà aleykum salaam. Naam. Mhm. tá a bá fẹ́ ṣe. o ti jí nù wọ́n lè yẹ ti jí ìtọ́ wa ń gbọ́n yìí títọ̀ ní kí wọ́n lọ sọ náà ni àbádùn ẹni tó ti jí alhamdulilayi lari ahyani baadama amatani wà ilayhi nushur eléyìí ń gbèsè eléyìí ń di ọlọ́wọ́ tọ̀ náà man mi ń gbọ́ man náà báwọn mi ò gbọ́rù lárúbáyà abdulaziz o ti sálé kí o ti pẹ́ ọ sọ lárúbáyà gbọ́ lógi kan ìrọ̀lá náà kí lọ fẹ́ fà lárúbá lọ sùn tó yìí kí lọ fẹ́ fà ó yìí ṣe fà wọlé. àpè ó sọ pé àdúrà àdúrà tó túmọ̀ sí pé téèyàn bá ṣe àdúrà èèyàn gbà eléyìí ṣe àdúrà tí àdúrà tí wọ́n sọ àdúrà pé ẹnikẹ́ni tó lọ́n bá mú tají lóru tó wá sọ pé subhanallah alhamdulillah wa la ilaha illallah allahu akbar la ilaha illallah wahdahu la sharika lah lahu mulku wa lahu alhamd wa huwa ala kulli shay'in qadir tó wá tọrọ ní fẹ́ ọlọ́run ṣe. ìtọ́ tí wọ́n ń gbọ̀nyìn wá kọjá kẹ́ ìfarabalẹ̀ láti ṣerú àdúrà yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni bó ni yóò ṣe ṣe ó lè jẹ́ pé tòní ti bọ́ ọmọ ọlọ́run tí bá bọ̀ wá ṣe tọ́lá àmọ́ tí wọ́n wí ni pé tó bá ti jí lórí ibùsùn rẹ tó bá ti bẹ́ẹ̀ inṣàlá náà kéṣe dáadáa kó dìde o ní ìdùbúlẹ̀ náà lèèyàn tún wà tó fi ṣàdúrà náà. kéèyàn ṣe ní. a lárúbáwá náà ni bó ṣe wà níta ni ọmọ wí ó gbé yẹn ọmọ ọwọ́ ẹlẹ́yìn òwì náà. Wa alaikum salaam. tí wọ́n máa ń lo mí gbọ́ kí ni wọ́n ń lò tí wọ́n máa ń dandalize irun kọ́dà ẹni tó bá fi lè dandalize irun rẹ̀ bọ́ọ̀lù ń rí kọ́dà kí ẹ ti bọ́ọ̀lù ṣe ṣe irun rẹ̀ bọ́ọ̀mù kan ṣe ṣe é sùkúlù lónìí ilé ìwòsàn lélẹ́yìn kí ló kọ eléyìí kún oríṣiríṣi ẹni tó bá ti ṣerú rẹ̀ fẹ́ fa orí ẹ̀ kálukó súnmi maaleykum salaam. ẹ pààrọ̀ rẹ̀ torí pé wájú ọlọ́run lè dúró nìsí àyàfi tó bá pé ẹ̀wù sẹ́yìn òkè asọ́tẹ̀ wọ̀ wá láti ilé lọ́wà yóò sì dáàbò bo asọ́tẹ̀ wọ̀ wá láti ilé débi pé kò ní jẹ́ kẹ́jẹ̀ yẹn ta sí sọ láti láti tẹ́ kàn bọ́ tòkè yẹn ni yóò wá pè tọ́ wà lára yín lọ́mọ pé ọjà téèyàn bá yàn tà kò tí kò tí ì jíṣẹ́ kò tí ì wá fowó jíṣẹ́ fọlọ́jà ikú wa dé. ẹ bákan méjì ni inú ìsìn aṣojú ní fẹ́ni tó lẹ́ran ẹ bá ta ni àwa ní ìsìn àní kankan tá ń Ta èyí sì gé òfurufú ta ẹlẹ́rìn gé òfurufú ta tó ẹran tí ẹ bá ta yín lẹ pawó rẹ gbogbo owó lẹ kò jí sọ tọ́ba wò láti fún yín ní nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n jẹ tọ̀ yín. náà ní iye tá a ta sí náà láfi jíjẹ kò túmọ̀ sí pa àgọ́ aláàfẹ́ wọná olówó olówó lélẹ́yìn èmi ò ní nǹkan kan tí mo ta ọjà rẹ̀ náà mo bá ti òun á padà yọ ní tó bá wù fún mi tí ò bá sì yọ fún mi ọlọ́run forí nàá nàá. ṣé òun gbé fún pọ́ǹtà fún ni ajẹ́ pé owó ọjà ń lọ jẹun iye yòówù tó bá rí kọ́tà síbẹ̀ ni àbí ó gbé fún onítàn pé kọ́ lọ tà á kọ́bọ̀ ń tà á ẹ̀ nà kó tó di kó gbé fún yín ó ti parí ajẹ́ pé ẹ̀rọ aláwọ̀ tẹ́ ẹ̀ bá wá rí tà ń kọ́. ọ̀dà mọ́ ń ẹ̀yin ti na ẹ̀nà ten thousand wọ́n wá ti ta fún yín a wá tura lórí pé ten thousand lẹ clear wá ta kálẹ̀ gbẹ̀ràn padà ẹ̀ seven thousand lẹ ti rẹ ni rẹ ni ti rajà lẹ́yìn bá ta ní twenty thousand sẹ́yìn náà kò fún ẹ̀sán ten thousand rẹ̀ kó pé torí pé nu wàtí ẹni seven thousand lẹ́ fi pa alákòjúwe ẹ ti fi mí ẹ ti fi tán ọmọlúwàbí yín ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ lẹ nìkan lọ pé wá gbẹ̀ràn ẹgbẹ̀ràn lọ lé yóò bá lẹ́wù so <laughs> ẹrẹ tẹ dé mu so gbogbo ẹ náà wọnú ara wọn ten thousand lẹ́sàn torí dọ́tẹ́yìn náà bá ta sí twenty thousand ẹ̀ ní fi kọ́bọ̀ ju tẹ ten thousand rẹ̀ lẹ́kọ̀ọ́ ọjọ́ bó ṣe jọ àrí kùtù pọ̀ lórí. kọtọ lábẹ́ òfin ọlọ ṣẹlẹ ọfaramọ torí pé nísìnyí tẹ̀yin bá ti jọ ṣòwò pẹ̀lú èèyàn ẹ̀yin ò ní sí lọ́nà tó ti pé bẹ́ẹ̀ bá tà owó padà dín sí iye tẹ́ ṣòwò sí ẹ ṣòwò lọ́nà tẹ́rì jèrè ni nítorí pé sẹ́ni wọ́n bá ti kò lórí ten thousand ó lè mú nine thousand wá fún mi kọ́ má jẹ́ kó jẹ mí one thousand lọ́dọọlọ àfi tí wọ́n bá yá àfi rẹ̀ fún torí ẹ̀ ló ti jẹ́ pé dípò sẹ́mi ó fi kúkú ra ten thousand owó seven thousand lèmi ò sí o nítorí pé èmi ọlọ́jà láti lọ ṣiṣẹ́ fúnṣẹ́ tó eléyìí jẹ́ bó ti jẹ́ àlékún sọ. kí ni wọ́n kí ni wọ́n ṣe sí wọ́n sì ok tẹ́fì ràǹrà fúra kí ni wọ́n ṣe sára tẹ́yìn ò lè bàjẹ́ sí gbogbo tó bá lò sára tẹ́yìn bá ti dúró dáadáa ní ìsìlámù yìí ẹ̀rí ká ti túnà yìí àmọ́ táwọn èèyàn bá ti gbọ́ lọ́ngbọ́n gbogbo ọ̀sẹ̀ lọ ó túmọ̀ sí pé ẹ̀yin náà dúró déédéé díẹ̀ sí i tẹ bá ti dúró déédéé ní díẹ̀ sí i àwọn náà kò rí i pé èèyàn lè bá yín dàn wò ó ìjà bó ti jẹ́ torí ibi títí nǹkan tí máa ń bàjẹ́ náà ni pé èèyàn náà lára tí ọba ti dúró déédéé gbogbo rádaràda wọn náà mú yàn. alaikum salaam. ọwọ́ ajá fẹ́ra lọ́sà máa wá ní lókùn tó wà ní ìrẹsà máa kó wọ́n ní èrò ìjìrò mọ́ àdúgbò bẹ́ẹ̀ náà ni ìdí máa tẹ̀lé fáwọn èdè ìlú pé ilé ìdí ara ìdí ìlú pé mi ní ìbílẹ̀ àwọn náà ní ìbílẹ̀ mọ́ òkú lọ ṣẹ̀fà òkú ló bẹ̀. pé bẹ́yàn fẹ́ bẹ́yàn kọ̀. kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́ sáàmà sí taa sáwọn obìnrin bó lẹ́yìn ọmọ ká obìnrin gbọ́dọ̀ chẹ́ǹjẹ̀ náà tóró obìnrin bụrụ ọkùnrin ọmọ sọ pé allahumma inni abduk ibnu ibnu abdika bọ́kùnrin ó sì sọ̀rọ̀ obìnrin á máa sọ pé allahumma inni amatuka bintu abidika bintu amatika bẹ́ẹ̀ tó ti yé allahumma inni amatuka bintu abidika bintu amatika àwọn eléyìí náà lẹ́sìn náà sàlẹ̀kùn náà wọ́n ní sẹ́yìn lè dá ìrùnà kí ló fẹ́ dá ìrẹ̀ sí ń jọ wá bí ọ ń jọ wá bí ọ ọmọ rondo tó máa dá ìrùn ó bùkátà rẹ̀ ó dìgbà tí gbogbo orun orí rẹ̀ bá ti funfun tó ìgbà náà ló tó lè dá ìrẹ̀ kọ́lọ̀ mi ti di black àwọn kéèyàn wá kéńkéńní bó ṣe wà yìí kí wọ́n á máa dá ìrùn kí ló fẹ́ kẹ́ ẹ jẹ́ ọjà bó ṣe a. wọ́n ṣe bá màkánu bá bàbá lọ dá irun wọ́n ló ń pé wọ́n láwọn lè dá irun ẹgbẹ́ ọ̀fà ọmọ tá a bí tí o hun dúdú tága tí wọ́n lọ dá irun olùgbà gbogbo di funfun tí o ti kọ́ lọ́mí ma ẹlòmínà pẹ̀lú karambani. dúdú àti funfun ni o báà lọ máa dá ìkíní kan lè pé bàbá arúgbó oúnjẹ púpọ̀ ló ti rúgbó kò tí ì rúgbó rúgbòrò ni ọjà bó ti jẹ. náà ta ló bẹ̀ pé kò dá ẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àlọ́ ọmọ kínkínní ni wọ́n á àṣejù ẹlòmíì gan kò sí irun lórí ẹ̀ kí lọ́ọ́ dà yìí. irun yọ́rọ́yọ́rọ́ bíi irun abíyá adìẹ lórí ẹlòmíì torí pé ẹni tí a fi mà pé wọ́n lè dá irun O náà ni bàbá Abubakar Abu Quhafa radiyallahu anhuma bàbá yìí ti gbogbo irun ara re ti di funfun wọn á gbé wá bá nàbì sallallahu nàbì ah, ẹ lọ dá ẹ sì fi black dá bàbá tó ti kó ẹlòmíì nínú yín nìsín under twelve ni ọmọ mi ò ti pè twelve kí ni dá ọjọ́ kọjú máa wé rẹ̀ ọ̀hà kúrán tó ń tà fẹ́ kọ́ dá yìí nàá. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك